This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human bite by bite. Dawa Nigeria. ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọba gbà tí ọlọ́run ọba ń sọ̀rọ̀ nípa gbígbà àwẹ̀ nú alukur'an àyà tí ọlọ́run ọba fi parí ọ̀rọ̀ náà ni wípé yuridullahu bikumul yusra wala yuridu bikumul usra pé dájúdájú ntí ọlọ́wọ́n bá ń fẹ́ fún yín ẹ̀yin ẹ̀dá rẹ̀ òun náà ní ìdẹ̀kùn àti ìfọkànbalẹ̀ ọlọ́wọ́n ọba kò gbèrò ìnira fún ẹ̀dá kankan bó ti wulẹ̀ kó ma o ẹ̀yin ẹrúsìn ọlọ́run tí a bá wo àyà kùránì yìí yóò jẹ́ kó di mímọ̀ fún wa wípé ọlọ́run ọba ń fẹ́ ìdẹ̀kùn fún àwa ẹrú rẹ̀ kò fi ìnira kankan sínú ẹ̀sìn Islam kí ẹnikẹ́ni kí a má wo gbígbààwẹ̀ gẹ́gẹ́ bí ìnira torí pé ọlọ́run ọba tó dá wa ọlọ́run ò fara ni wa o bákan náà láàyè mí inú alukur'an ọlọ́run ọba ní wala taqtulu anfusakum ọlọ́run ọba ní ẹ má para yín ẹ má sì ṣokùnfà tó lè mú ẹ̀mí jáde kúrò lára yín o nítorí pé ọlọ́run ọba tí ó dá yín ọba tó láàánú yín lójú ni ẹ̀yẹ rúṣin ọlọ́run ìdí ni tó fi jẹ́ pé nínú Ramadan ọlọ́run ọba tó dá wa ó ti mọ̀ páwọn ènìyàn kan wọ́n máa bẹ nínú ẹ̀dá rẹ̀ lọ́nà kan àbọ́nà míì tí wọn ò ní lè lágbára tí wọn ò ní lè lókun láti gbà wẹ̀ ọlọ́run ọba ó sọ pé dandan wo kókó wọn gbà wẹ̀ torí pé ọlọ́run ọba tó dá wa ó mọ̀ wá ó mọ ẹni tó lágbára nínú wa ó sì mọ ẹni tí ò lágbára eléyìí ló fà á tó fi jẹ́ pé ààwẹ̀ Ramadan bí ọlọ́run ọba ṣe ṣe ní ọ̀ranyàn lérí gbogbo àwa mùsùlùmí tó bẹ́ẹ̀ náà ó padà tún ṣe ìgbàláàyè àti ìdẹ̀kùn láti fi àwẹ̀ sílẹ̀ fún àwọn tí wọ́n bá ní àwọn àwíjàre kan èyí tó bófin ọlọ́wọ́n bá mu gẹ́gẹ́ bí àárẹ̀ ẹni tí àárẹ̀ bá ń ṣe ọlọ́wọ́n bá fún nígbàláàyè kó fi àwẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó ń bẹ lórí ìrìn àjò bẹ́ẹ̀ náà ni ẹni tó ti dógbó tí ọjọ́ orí ti gunra wọn tí kò wá ní agbára tí ò lókun láti lè gbàwẹ̀ bákan náà olóyún àti ẹni tó ń tọ́mọ lọ́wọ́ gbogbo àwọn wọ̀nyí ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọlọ́run bá ṣe àdáyẹrí wọn ó sì fi ààyè àyàfi sílẹ̀ tí wọn ò bá ní agbára tí wọn ò bá lókun láti lè gba ọlọ́run bá yọ̀ǹda fún wọn pé kí wọ́n fi àwẹ̀ sílẹ̀ eléyìí yóò lọ́ọ́ máa júwe wípé ẹ̀sìn Islam ẹ̀sìn dẹkùn ẹ̀sìn Islam ẹ̀sìn rọrùn ni ẹ̀sìn Islam ẹ̀sìn tí ò fara níwá ni ọlọ́wọ́n bá tí ó ga ń sọ nú alukur'an ọlọ́wọ́n bá nú oṣù Ramadan náà ni oṣù tí a sọ alukur'an kẹrim kalẹ̀ alukur'an tí ń jẹ́ ìmọ̀nà fún gbogbo ayé ó sì ń jẹ́ àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ láti lè júwe ọ̀nà mọ̀ fún wa ọlọ́wọ́n bá ní gbogbo ẹnikẹ́ni tí oṣù àwẹ̀ bábáláyé ọ̀ranyàn ni kó gbààwẹ̀ o àmọ́ ẹni tí kò bá lálàáfíà abẹ́ni tó bá ń bẹ lórí ìrìn àjò ọlọ́run ní kí wọ́n dá ààwẹ̀ tí wọ́n gbà kí wọ́n dá padà. Follow us on twitter.com slash Dawa and on Facebook, facebook.com slash Dawa To support this and lots of other good work, please visit dawanigeria.com support. Dawa Nigeria, reviving the human. Bye, bye, bye.